kí ni túmọ̀ tawqifiyya ay la tasbutu illa bi dalil sahih ọ̀rọ̀ ẹ̀sìn wa kò ní fẹsẹ̀ rinlẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ wà dalilu ìtọ́wájú ẹ̀rí ń wà fáhámù sahih ó ní àgbọ́yé tó lálàáfíà àlànàsín àlànàsín fàbìtìn tó dúró sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn àbá à ń sọ fún wa pé tẹ́nìkan bá ń sọ fún ọ pé tọ́ bá dáadé sí kan tábìsì yẹn tó wá mú ọ̀rọ̀ kan wá tí ọ̀rọ̀ yẹn ò wá jẹyọ́nú kùránì tí wọ́n ní kó o má lò wọ́n ní tó sọ ó ta kò ṣẹ̀ríà Islam kò sí ẹ̀rí tó sọ fún ọ pé àfìgbàtọ́ ọba tó ṣẹ́rí àdìsí sí kùránì lóòótọ́ mọ̀ bóyá àdìsí yẹn sọ yíhù tàbí ó sọ yíhù ìyẹn kọ́ ni òṣùwọ̀n tá a fi mọ̀ pé àdìsí sọ yíwù tàbí ó sọ yíwù ìyẹn kọ́ ní òṣùwọ̀n tá a fi mọ̀ pé àdìsí yìí o a máa lò ó tàbí àní lò ó. kó lè mọ̀ kó tako sẹ̀ríà láti sọ pé ẹ̀sẹ̀ rí àdìsí sí kúránì kẹ́ ẹ̀ mọ̀ bóyá ẹ̀ lò àbẹ́ ní lò ó fanáànù ní sọ́ọ́lì sọ́bù àwọn kàá sí ni. à ń kí àsùnbà ní rákà méjì fanánú nùsọ́lì ṣubúhá rọ̀kà àtẹ̀yìnì àwa ń kí àsùnbà ní rákà mélòó rákà méjì fahali yajus anusọ̀lì yahoo arida sọ́lẹ̀tọ̀ ká fi ní rákà mẹ́rin. ẹ dá mi lóhùn kò lẹ́tọ̀ wálé màlá kí ló fà á lóògùn lẹ́tọ̀. alaysa ti lè àrìbà rọ̀kà àpẹọ̀lù mìíràn ìsìnàtẹ́ ní ṣé rákà mẹ́rin sí ọ̀nà lájú rákà méjì lọ ni ẹ̀sìn wa ní ọ̀lẹ́tọ̀ wàlàkì nánà ṣùgbọ́n nàrúdù a ní ọ̀lẹ́tọ̀ adáapadà fanakul àwa sọ pé iná dẹ̀lí ìlàṣẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀sìn wa ẹ̀rí òfin ẹ̀sìn wa kọ̀dìjà àbìnàṣìn ó ti mú ọ̀rọ̀ wá àlànà sọ̀láta ṣubú yìí wípé ìrun àsùbá o ọ̀gá àtẹ́yìn ni rákà méjì ni. fàlẹ́yìísà lánàá ànúgá ìjọra bí ìhìnà bí aishakili kò wá lẹ́tọ̀ọ́ fún wa nígbà náà láti wá yí i padà pẹ̀lú èyíkéyìí àwòrán míì. kàdáàlìkà ìdámà nakul báyẹn náà ni nígbà tá a bá ń sọ pé ànáhù yẹ́jìbù tá a bá ń sọ pé ó pa dandan árídù sunna alàlẹ́ Qur'an ipe ọ̀pọ̀ dandan ká kọ́kọ́ suna súnà ká ṣẹ́rí hadithi padà sí àlù Qur'an ka lè bá a mọ̀ bóyá hadithi yẹn ó dáa tàbí ò dáa fa ináhu yẹlizumuna dalilun ọ̀pọ̀ dandan fún wa ká mú ẹ̀rí wá lórí níta wíwù gẹ́gẹ́ bó ti fún wa láti kí méjì tá a sì mú ẹ̀rí ẹ̀wà a ńláka mẹ́rin nítorí pé àárí ẹ̀rí rẹ̀ ẹ̀rí wo ló ní ká súnà sí Quran ká mọ̀ pé súnà á lò ẹ̀yin tẹ́ sọ pé àdìsí tẹ́ ẹ lò ni àdìsí tí ọba ṣègbẹ́kù alukuran ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọ̀wá àdìsí tá a máa lò ó ní àdìsí tó ń sọ irú tí Kùránì ń sọ tẹ́ gbogbo àdìsí tó wá lórí isa látọ̀dọ̀ òbí sí ọlọ́run tẹ́lẹ̀ nílò ẹni torí pé kò sí àyà kan tó sọ pé jésù ń padà bọ̀ mọ̀sí ìdàjáàlì ẹlẹ́ẹ̀rí àyà mọ̀sí ìdàjáàlì ní Qur'an àbí ẹlẹ́ẹ̀rí nílò ẹni torí pé ńgbà tẹ́ ẹ sẹ́rí àdìsí yẹn sí Qur'ani ẹ̀rí àyà mọ̀sí ìdàjáàlì ìmáàmù màdí tóun náà ń bọ̀ ẹlẹ́ẹ̀sẹ́rí ẹ̀ sí ẹ̀rí àyà ìmáàmù màdí nínú kíni o nínú alukur'an ẹni àdìsí tẹ́ ẹ bá lò ẹ kọ́kọ́ ṣẹ́rí ẹ̀ sí alukur'ani tẹ́ ẹ bá wá rí àáyà tó sọ ọ́ tánẹ́bì náà tó wá sọ ọ́ gẹ́gẹ́ bí àtọ́tún sọ nígbà náà lẹ́ẹ̀tọ́ gbà pé àdìsí yẹn ó ní àlàáfíà àwa ń bi rèrè ní ìsìn wípé àáyà wo ló sọ pé tẹ́ ẹ bá ti rájì ìsìn ọ̀nà tẹ́ ẹ gbà mọ̀ wípé àdìsí yìí o kò tako kùránì oníkẹ́ ṣẹ́rí ẹ̀ sí àlùkùránì ṣẹ́rí àdánwò yìí àdánwò yìí èyí tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ secondary school nù tí wọ́n bá fẹ́ kọ́ wọn wípé báwo lẹ́sìn mọ̀ pé àdìsí kò dáa wọ́n ní tó bá ti tako kùránì tẹ́ bá ti ṣẹ́rí ẹ̀ sí kùránì tí ò sínú kùránì tẹ́ ti kò dáa àwọn tó sí Lagos Islamic Studies tí wọ́n kọ fún wọn nù nǹkan tí wọ́n kọ fún wọn nù ẹ lọ́ọ̀ka ẹ gbà ń bẹ̀. àwa ń bi wọ́n lérò ní ìsìn pé gbọ́dọ̀ tẹ wí yẹn pé ọ̀rọ̀ òjì sí ọlọ́run tá a bá ti rí a kọ́kọ́ sẹ́rí ẹ̀ sí àlùkùránì ká tó lè lò ó á yà wo ló sọ bẹ́ẹ̀ ẹ mú wa. wọn ò lè rí mú wá nítorí kò sí irú ẹ̀nu Quran wípé tó ní bá ti sọ̀rọ̀ ẹ̀sẹ̀ rí ẹ̀ sí Qurani wọn ò lè rí ó tún di anahu látùjàdù ayatun wahida fi kitabillahi taqulu kò sí àyà kan tó ń sọ ń tẹ̀ ń gbìn ẹ̀yin nítorí pé ẹ fẹ́ parun lẹ fi ń sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ parun ẹ ní sọ ànábì di ẹni tí ó máa takò ọlọ́run tó ránṣẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ àti inú ìṣe rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ gá sí pé tẹ́ ẹ bá tí ìrí àyà kùránì tó ń jẹ́rìí sí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ òjì sí ọlọ́run tààrà ẹ ní gbàgbọ́ ọ̀rọ̀ míì láàyè ìjàdù hadithun sahih ani nàbí yìí náà yẹ̀kúlù bí hàdà àtúwárí àdìsí kan lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó ń sọ pé ààrẹ àdìsí kan tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ànábì wa tó tún sọ ń tẹ́ tó ń sọ lẹ́nu yẹn ààrẹ wà á ma alhadis alimariwi mintori ti saubani ẹ wà á rí àdìsí tí ó wá tí wọ́n gbà wá láti ojú ọ̀nà saubani láti pàṣẹ saubani fèlè amòrì bí àrídìlẹ̀ àhàdìs alukur'an àdìsì ti ń pa wá láṣẹ wípé ká sẹ́rí àwọn àdìsì sí kùránì ká tó lè lò ó ẹgbọ́n táwọn onímọ̀ àdìsì sọ lórí àdìsì náà pàkọ́ọ́lá ṣáfìyìn ìmáàmù wa ṣáfìyìn rahimahullah fi rìsáàlà nínú tí àwọn tó ń pè ní rìsáàlà ó sọ pé mọ́rọ̀ wáhù ahadùn sábàtà àdìsùhù fi ṣe ìyín sọ̀gírin wọ́n là kẹ̀dìrín ní àdìsì yẹn tí ń sọ pé kẹ́ ẹ ṣẹ́rí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sí àlùkùránì náà kẹ́ ẹ tó gbà á wọlé wọ́n ní kò sẹ́nìkan tí ọ̀rọ̀ rẹ̀ lálàáfíà nínú àwọn ọ̀rọ̀ tó kéré tàbí ọ̀rọ̀ tó tóbi tó gbà wá ìyẹn ni pé ẹni tó gba àdéhùn yẹn wá ẹni tí ọ̀rọ̀ rẹ̀ orí lẹ̀ ni. wàkọ̀dí hákàmá ìmáàmù hadith yáyá bíi kódà aṣíwájú wa nínú ọmọ àdéhìsì àfáàwọ̀ àgbà yáyá búnùmọ̀ọ́yìn ìdájọ́ tó mú wa lórí àdéhìsì yẹn ni pé mọ̀ọ́dúù ni àdéhìsì gẹ́gẹ́ fún ara rẹ̀ tí wọ́n sọ pé kẹ́ ẹ sẹ́rí ọ̀rọ̀ ànábì sí kúránì kẹ́ ẹ tó lò àgbélẹ̀rọ ni wọ́n hún má ànábì lẹ́sẹ̀ ni wọ́dọ̀ á ti hu azana àdìkọ̀ àwọn tí wọ́n fi ẹ̀sìn bójú tí wọn ní ìsìláàmù ṣe àwọn ni wọ́n gbé kalẹ̀ àwọn ni wọ́n hún kọ́ọ̀lá ibùnú abdulbari fi kìtàbí ni jáàmì ubayana ní ilmi àfáàwọ̀ àgbà ibùnú abdulbari nínú tírà kan tí wọ́n pè ní jáàmì ubayana ní ilmi kọ́ọ̀lá abdulrahman bùnú mahadi wọ́n ní abdulrahman ọmọ mahadi ó sọ pé azanadikọ wàlẹ̀kàwárìjù wàdàhùn hadith àwọn afẹ̀sìnbójú mọ́sẹ̀sìn àti àwọn kàwáríjù ìjọ kan nìyẹn bí ìjọ tìjání àbí kọdìríyà bí amadíyà báwọn náà ṣe jẹ́jọ kan tó mórí légbó náà ni àwọn ìjọ kàwáríjù náà jẹ́ wọ́n ní àwọn afẹ̀sìnbójú sẹlẹ́sìn lóko àti àwọn kàwáríjù yìí àwọn ni wọ́n gbé àdìsí kalẹ̀ o kí làdìsí náà máa àtàkùn àní ohun tó bá wá bá yín mi fàrọ̀dù wù alàkìtàbí láì ẹsẹ̀ rí ẹ̀ alukurani fàyín wá àpapọ̀ kìtàbà lọ́ì tọ́ba ṣe wẹ́kú tíra ọlọ́run ọba fàánà kúlítùwù èmi ni mo sọ ọ́ wàyìnìkọ́ ọ̀làbà tọ́ba ti yapa tíra ọlọ́run fàlámù àkúlú èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ yẹn olórí ìbú kan ló sọ ẹni tí ayé rẹ̀ àtàlẹ̀kẹ́ àmọ́ rẹ̀ fẹ́ bàjẹ́ òun ló sọ ọ́. kò sí nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tó sọ kọ́ọ̀lá alhafiz afáwa alhafiz askolani ó ní wàhálà láyé sòkò ọ̀rọ̀ yẹn kò lálàáfíà fánẹ́bí ló sọ wàkọ́ àrọ́dàhùn kọ́ọ̀mùn àwọn èèyàn takò ó wọ́n takò àdísì yìí wàkọ́ọ̀lù wọ́n wá sọ pé àwọn èèyàn wọ̀nyẹn àwọn tó jẹ́ mùsùlùmí àwọn wọ́n nahanu nàárídọ̀hún na kitabillahi ọ̀dà ọ̀rọ̀ tẹ́ ẹ gbà wáyé gan tẹ́ ẹ lánàá ìbìnrin tí mo bá sọrọ ẹ kọ́kọ́ ṣẹ́rí ẹ̀ sí kúránì tó bá bá mu èmi ni mo sọ tó bá èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí gẹ́gẹ́ tẹ́ ẹ lánàá ló sọ yìí àwa sí kúránì náà hu fàwàgànáhù mọ̀kànlífán lílíkítà àwa rí i pé ọ̀rọ̀ náà gan o tẹ́ ẹ̀ wí gan òun gangan fúnra ara rẹ̀ ọwọ́ àjàpá sí kùrọ̀hán ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí gangan tẹ́ pé tá a bá ti rí àdìsí kan ká tó lè gbà wọlé ká ṣẹ́rí ẹ̀ sí kùránì wò tó bá bá kùránì lọ tí irú tí àlejò sọ yẹn tó bá wà nínú kùránì bẹ́ẹ̀ ká gbà wọlé kí ọ̀bá síbẹ̀ ó ti takò nù kájúgbó ọ̀rọ̀ yẹn gangan táwọn àfáà sọ pé àdìsí mòdù ni àwọn àfáà tó wá tẹ̀wájú wọn náà tún wá ṣẹ́rí ọ̀rọ̀ yẹn gan sí àlùkùránì òun gangan fún ara rẹ̀ bí dáàt ó wá takò àlùkùránì lọ́nà wo ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ àwọn àfáà wa kẹ́lẹ́ mọ̀ pé ọlọ́run ti ṣàánú àwa àlùsùn náà àwọn ò lè ṣìnà ní tiwa ọlọ́run ti ṣàánú wa pẹ̀lú àwọn ìtọ́sọ́nà alukur'an àti sunna lórí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa ẹ wo bí wọ́n ti fẹ́ sẹ́rí ọ̀rọ̀ sí kùránì báyìí o wọ́n ní nahnu nàrọ́dùnwú alakitabilayi ok lè anẹ́nà nítorí pé àwa lamunajidi fi yìí àwọn òrí inú kùránì tá a gbé lọ́wọ́ irú gbólóhùn yìí láyé kíbalù la yukubal minal hadith ìlànà wa fakọlẹ̀ kitab wọn ò ní gbà nǹkan kan wọlé nínú àdìsí àfi ìtọ́ba ṣe lẹ́kùn kùránì ààrí kàbẹ́ẹ̀lú kùránì ààrí ọ̀rọ̀ bá ń kà wípé àní gba ọ̀rọ̀ kan wọlé nínú àdìsí àfi èyí tọ́ba ṣe kíni tọ́ba ṣe lẹ́kùn àlùkùránì ààrí kàbẹ́ẹ̀ àbí wọ́n ti rí kà jámi ó ti rí kà ìpọ́lọ́ sọ pé a gbọ́dọ̀ gbàdíìsì kan wọlé àyàfi tó bá ṣe wẹ́kú alukur'an so rí ka bẹ́ẹ̀ àtàwọn akẹgbẹ́ rẹ ẹ rí ka báyìí dípò yẹn dípò kárí yẹn kà tá ka wọn ìta rí ka nínú kur'an ni pé wàjádínà fíhì àlì amúra bìtọ̀ àti ìta rí ka nínú kur'an ni pé ká tẹ̀lé àti òjíṣẹ́ ọlọ́run. wọn ò ní ká sẹ́rí àṣẹ rẹ̀ sí kùránì sọ́ba mu àbí ọ̀ba mu ṣerú ẹ̀ ń bẹ́nu kùránì àbí òsìrú ẹ̀ nu kùránì rárá o níta àríkànú kùránì pé ẹ tẹ̀lé àṣẹ rẹ̀ wàtàdírú àlìmùkálà pátì àní amúrì yìí àti ìkìlọ̀ fún wa níbi yíyapa àṣẹ rẹ̀ àní amúrì yìí ẹni ìdájọ́ tánàbí bá gbé wá lórí èyíkéyìí àlámọ̀rí ọlọ́run ní àgbà wọlé ni láì ní sẹ́rí ẹ̀ sí pé sọ́lọ́ ń sọrú tó wíhun àbọ́lọ́hún ò sọrú ẹ̀. ànẹ́bì ní káyọ̀ náà pílà tá a bá kírun tán sọ ọ̀sẹ̀sẹ̀ sẹ́rí ẹ̀ sí Kùránì kó tó mọ̀ náà pílà sọ ọ̀sẹ̀rí ẹ̀ sí alukur'an kó tó mọ̀ yẹn náfìlà ànábì ní ká gba àwọn àwẹ̀ súnà àwẹ̀ monday àwẹ̀ thursday àwọn àwẹ̀ tútù ṣàwálì àwẹ̀ mẹ́tamẹ́ta ní oṣù kọ̀ọ̀kan so sẹ́rí ẹ̀sìn kùránì kó tó mọ̀ lò àló ń fẹnu ni ọ́ èyí tó bá bọ́ ọ lẹ́jẹ̀ mú ló mọ́ fẹ́ lò ọ wá dáa fún ọ kó o dá òkò rẹ ṣe bó o ti fẹ́ kó bá àwọn èèyàn wọ̀nyí mọ̀ pé ìpín ìṣìnà wọn ìpín ìjìyà ìṣìnà wọn wọn á kọ́pì ẹ̀ wọn á kàn mọ́ tiẹ̀ ni. rọ́ọ̀bìhàn ẹlẹ́ẹ̀kẹrin lamnasma ahadan min alil ilmi kọ́ọ̀lá di hadal kalam. àwa gbọ́ látọ̀dọ̀ ẹnì kankan nínú àwọn onímọ̀ kọ̀díìmọ̀ níjọ́hun àwọn hadithan tàbí ní ìsìn kó wá sọ tẹ́ wípé èyíkéyìí àdíìsì ká tó lè ká wọlé ká kọ́kọ́ sẹ́rí ẹ̀ sí àlùkùránì tábà wá rí àyà tó ń sọrú táwọn ibi sọ̀hún kágbà tá a bá ti rí ká jùlẹ̀ àárí olóríire kan nínú àwọn onímọ̀ ṣáájú àti tìsín tó sọ tẹ́ wíhùn. masalatu okoro ọ̀rọ̀ mi tún o yẹ́jìbù zikiru ahuna tọ́pọ̀ dandan ká mu wá ní bíbáyìí àlà òun ni pé ẹ̀gbọ́n mi ò wáyà ánàlẹ̀ àfìlà àfààní òun ni pé ìpìlẹ̀ kejì lè tafsiru al-Qur'an al-Karim láti fi ṣe àlàyé al-Qur'an báàdà elitimasi tafsiru al-Qur'an bil-Qur'an lẹ́yìn tá a ti lo fífi kùránì tú kùránì tó jẹ́ ìpìlẹ̀ àkọ́kọ́ láti fi túmọ̀ al-Qur'ani huwa elitimas tafsiru alukur'an bi sunna òun ni fífi sunna fún alukur'an afẹ́túmọ̀ alukur'an a fi àyà kan a fi tú àyà míì lànà àkọ́kọ́ nù lànà kejì a fi àdìs ànẹ́bì a fi túmọ̀ àyà alukur'an. ثم إن كان الذي يزعم بوجوده àádá tààrùdì nígbà tọ́rọ̀ wá rí báyìí wípé one a fi quran tó quran two a fi àdìsí tún quran àbí òtítì ìyọpá fi àdìsí túmọ̀ quran àdìsí la túmọ̀ ọ̀run kíkí o la fi ń kírun bá ṣe ń kírun o àti bí ọ́ léèrè o pé rákà mélòó lọ́dọ̀ ni a kí nu quran o kò sínú quran o ọ̀wọ́ àṣẹ pé ẹ kírun ló wà ní kùránì lákírun àdìsí láti túmọ̀ rẹ̀ báwọn láṣẹ kí àdìsí láti túmọ̀ rẹ̀ rákà mélòó la máa kí àdìsí láti túmọ̀ rẹ̀ àsìkò wo láàkì kí ni májẹ̀mú rẹ̀ àdìsí ló tún fún wa kí ló yán bàrún jẹ́ àdìsí ló tún fún wa ìyẹn fi hàn wípé a fi kùránì tún kùránì wàn tabari àyà tó tún kùránì nínú kùránì á lò tú a tún wá fi àdìsí a fi túmọ̀ kí ni alukur'an now àwa fẹ́ sọ fún ọ ìwọ tó ń sọ pé atakò ńbẹ nínú ọrọ òdìsí ọlọrun pẹlú alukurani yakun bi an na lahu akilan fúnma nkánà lẹbi yaziam bi wuju di hada taaro yakulu bi an na lahu akilan afẹ sọ fún wọn tóun sọ pé anabi sọrọ kan ó sì wá atakò isi mẹnu kurani gẹgẹ bó ṣe ń sọ pé àwọn àdìs sọ. lórí ọ̀rọ̀ Jésù pé ń padà bọ̀ olótako àyà ìnímùtàwàfíkà tọ́bágásípò onílàákàyè ni àfẹ́sọ̀ kankan fún ọ báyìí kí ni nǹkan náà panakulu làwọn àfẹ́sọ fún Jamiu Adégúnwà àtàwọn akẹgbẹ́ rẹ̀ pé wàhálì sàlábà lọ́wọ́ àbí ilé umma òkú láha ṣé ọlọ́wọ́n bá ti gba làákàyè jọ yìí lọ́wọ́ rẹ̀ àtàyà àti yàhà. hádàlígùlàm títí tí ìwọ tó jẹ́ jámíù torí ẹ pé ju gbogbo ayé lọ yìí tó fi wá dé ọlọ́run ti gba gbogbo làkàyè gbogbo òjò ìlọ́wọ́ wa láti fourteen century gbogbo àwọn tó ti wá lọ́hùn kò sí làkàyè kankan fún wa tí wọ́n fi lè mọ̀ pé hadith yísà ó tako ayanu kurani hadith masi dajali ó tako ayanu kurani ọlọ́run ti gba làákàyè ìjọ ìlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ títí tí wọ́n ti wá mú làákàyè náà wá fàyẹ̀kùlù hádàlìkọ́lù ló wá fi ń sọ̀rọ̀ tó ń sọ yìí wàyẹ̀dáyìn anahu sayu'in dùlìlì umma akilaha alimasulubu miniha mundu alifa wa ariba amiha sanatin tí ìwọ tó wá ń sọ̀rọ̀ wípé ní ìsìtọ́ wá dé ọlọ́run tẹ̀ wá dá làákàyè ìjọ yìí padà síbẹ̀ ni pé látìgbà yìí lọ ọlọ́run ti gba làákàyè gbogbo àwọn tó ṣe islam lọ́wọ́ wọn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn ò fi mọ̀ pé àwọn àdíìsì tó sọ pé jésù ń padà bọ̀ kó ọ̀tàkò àlùkùránì àdíìsì mọ̀ sí dàjáàlì wọn ò mọ̀ torí wọn ò ní làákàyè kò sí làákàyè fún wọn tí wọ́n lè fi mọ̀ wípé ah àwọn àdìsí wọ̀nyí wọ́n mọ̀ ta ko àlùkùránì o gbogbo àwọn sàbí ọ̀mọ̀ àwọn first generation ọ̀mọ̀ àwọn second generation ọ̀mọ̀ tó fi wá di fourteenth century sọ fẹ́ sọ pé ọlọ́run sísì làákàyè wa ni ó sísì làákàyè ó mọ̀ yìí tí wọn fi lè mọ̀ pé àwọn àdìsí wọ̀nyẹn ó ta ko àlùkùránì ọmọ ṣe fún ọ